ẹ sọ fún Honey Bee kó bá mi gbé ọmọ tó bí fún mi o Portable ló pariwo bẹ́ẹ̀. ní báyìí gbajúmọ̀ olórin ìgbàlódé ni Habeeb Okikiola ẹni táwọn èèyàn mọ̀ sí Portable tíya ọmọ rẹ̀ arábìnrin Honey Berry fẹ̀sùn kàn lọ́sẹ̀ tó kọjá pé kì í ṣètọ́jú ọmọ kan ṣoṣo tó ń bí fún un ti sọ̀rọ̀ sókè o òun pàápàá ti sọ ìdí tí kò ṣe gbọ́ bùkátà kankan tàbí fowó ránṣẹ́ sí ọmọ rẹ̀ tó wà lọ́dọ̀ Honey Berry gẹ́gẹ́ bí ojúṣe bàbá lórí ọmọ nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan tó ń jà àrùn ìròyìn ní Portable ti sọ pé lára ìdí tó ń ṣe lé honeyberry jáde lọ́dọ̀ òní pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe àti pé kì í fọwọ́ síbi tọ́wọ́ yẹ kó wà rárá èyí àtàwọn ẹ̀sùn burúkú mìíràn ni Portable fi kan honeyberry lórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá ó ní kì í ṣe pé mi ò fún lówó oúnjẹ ọmọ tó bí fún mi o mo ti máa ń ṣe àwọn ojúṣe mi fún ọmọ mi tó wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n Honeyberry jẹ́ ìyá ọmọ mi tí kì í gbọ́ràn rárá àwọn ọmọ yahoo tí mo ní kó má bá ṣeré ló ń tẹ̀lé lẹ́yìn nígbà gbogbo owó tí mo bá fún ló tún ń kó tọrẹ fáwọn ọ̀rẹ́kùnrin ẹ̀ gbogbo ìranu ẹ̀ pọ̀ gidi nínú ilé tí mo gbà tí mò ń sanwó ẹ̀ ló ti máa ń ya fọ́tò oríṣiríṣi pẹ̀lú àwọn àlè ẹ̀ gbogbo kò ní tìjú rárá mi ò sì lè wá máa ṣiṣẹ́ bí akúra kí n wá máa kówó ọ̀hún dànù sínú igbó ohun tó tún bí mi nínú lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé ṣe ló ń gba ìyàwó ilé mi lámọ̀ràn òdì kó sì má bàa ṣàkóbá ńlá fún mi ni mo ṣe tètè pín gàrí pẹ̀lú ẹ̀ báyìí ara ló ń ta pé mi ò dá sí i mọ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí ni arábìnrin kan àtàwọn èèyàn mọ̀ sí honeyberry tí í ṣe ìyá ọmọ pọ́tébù bọ́ sórí ẹ̀rọ ayélujára tó sì ń tú àwọn àṣírí ìkọ̀kọ̀ jáde nípa portable lára àwọn ohun tó sọ lórí ẹ̀rọ ayélujára náà ni pé Portable kì í ṣe bàbá tó dáa rárá nítorí kò bìkítà lórí ọmọ kan ṣoṣo tó ń bí fún un kò sì mọ bí ọmọ náà ṣe ń jẹun láti nǹkan bí oṣù mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn báyìí yàtọ̀ sí èyí Honeyberry ni kì í ṣe ìfẹ́ inú òun rárá láti wá tú àṣírí Portable síta ṣùgbọ́n pẹ̀lú bóun ṣe ń farada àwọn ìwọ̀sí tí Portable fi ń kan òun níta gbangba òun kò rò ó tẹ́lẹ̀ láti tú láṣìírí síta àfìgbà tọ́rọ̀ ẹ̀ sú òun pátápátá lòun tó sọ àwọn àṣírí ọ̀hún síta gbangba ó ní mi ò fẹ́ tú àṣírí Portable síta rárá ṣùgbọ́n nígbà tí kò fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ló jẹ́ kí n tú àṣírí ẹ̀ síta báyìí ọmọ ìgboro gidi ni mí o bẹ́ẹ̀ ló ń pàápàá mọ̀ irọ́ gbuu lohun tí ọmọkùnrin yìí ń sọ nípa mi kò lè yá èmi pẹ̀lú ìyàwó ẹ̀ rárá ìyàwó rẹ̀ pàápàá a máa wá fọ̀rọ̀ lọ̀ mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan Adéwálé Adéoyè ló kó ìròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.